الحمد لله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فنون ولعبة أترى لكم كاتم أدوكم كفاء النبي صلى الله عليه وسلم إيني أكوتي تنيت وهدى وبشرى ilé tí yọ ọmọ gun orí afẹ́fẹ́ ní alẹ́ tí òní akíra wa kú júmọ́ láti àárọ̀ kí wọ́n gba jọ́sí fún wa ẹjá wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀bí ìgbàdébọ̀ ọ̀rọ̀ jí kẹ́lọ́ bá kí o ṣe ọlọ́run fún ọ sí mi la. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد báwo láti ṣe máa dúnra báwo láti ṣe máa gbọ́nra ṣàkíyèsí páwọn àlàyé tó ń gbọ́ yìí inú Islam lásán ló ti lè gbọ́ kó lè gbà pàdé níbòmí ìlàyé yìí àdúpẹ́ fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run bá tó sọ̀rọ̀ wa dáadáa kọjá ká tó bàtàn gbogbo wa dá. dídúnra fẹ̀sì Islam ṣàlàyé wípé ẹran tá a fẹ́ dú ó lè jẹ́ o kó wọn dúró lọ́tọ̀ ó sì lè jẹ́ ẹran míì gbogbo ẹran míì láyé káwọn dúró lọ́tọ̀ ẹ̀rí ìdí tí mo fi sọ pé kí ràkúnmí ó dúró lọ́tọ̀ onípọ́nà tá a máa ń gbà tá a máa ń gbà pa yàtọ̀ pípa òró ni ó wà dídúró wà tá a di okùn ma ọwọ́ rẹ̀ òsì wà di ìdúró tó wá wà yẹn láti wá kí ọ̀bẹ bọ́ bí ó kan àyà rẹ̀ láti gùn ẹ bá ti wá gùn ẹ rí i pé ẹ ti ṣe ń gun táǹgùn táǹgùn ẹ̀jẹ̀ ọ̀ma dà ẹni tí ń gùn ló ti sáré kó ń bẹ̀ nítorí pé ẹni tí ó rà kún bá lọ táǹpà ń bẹ̀ wọn ó lè jẹ́ pàmò méjèèjì ni wọ́n jọ ń lọ. eléyìí ó fi hàn yí pé anahar ni wọ́n máa ń ṣe fún rakumi gígùn ni wọ́n máa ń gún ràkúnmí wọn kì í dúnbù rẹ̀ tá a bá wá dá ràkúnmí dùbúlẹ̀ tá a da ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn tá à ń dún bú rẹ̀ dídú tá a bá dun yẹn yóò sọ di tí ọ̀tọ̀ pé ká jẹ o kó rí òfin ọlọ́run bó ti ṣe lágbára tó wọ́n ní gígùn ní kẹ́ ẹ gúnra kùn wọ́n lè gbọ́dọ̀ dún bú rẹ̀ tẹ́ bá wá dún kọ́ àní jẹ ṣùgbọ́n tó bá pé màálù àgbò àgùntàn báwọn ewúrẹ́ òrúkọ ògúnfe nǹkankan àwọn eléyìí tó bá pé àwọn la dún àwọn ń tiwọn á fi ẹ̀gbẹ́ wọn á fi lélẹ̀ ni tàbá fẹ̀gbẹ́ wọn lélẹ̀ àwọn àdùn wọn àdùn wọn tọ̀ dúdú ládùn àwọn àní gbọ́n wọn àní gbọ́n wọn tọ̀ bàbá afẹ́ dún màlúù afẹ́ dún àgbò afẹ́ dún àgùntàn ewúrẹ́ ògúnfe orúkọ nkankan àgbẹ̀ ọ̀bẹ wa súnmọ́ ibi tí orí àti ọrùn àwọn ẹran yìí ti pàdé ibi tí orí àti ọrùn wọn ti pàdé ìbẹ̀rẹ̀ ọrùn ìbẹ̀lẹ̀ gbé ọ̀bẹ yín sí i lẹ́yìn ìgbà tí a ti fi ẹ̀gbẹ́ àwọn ẹran yìí ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí sẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí sẹ̀gbẹ́ ọ̀tún ẹ sì dojú wọn pa àlùkébìlà ẹ wá gbé ẹsẹ̀ yín ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbélé bí ọrùn wọn ọrùn ẹran tẹ fẹ́ dùn yẹn ẹ ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbélé gba orí wọn mú ẹ bá gbórí ẹ ti fẹ̀gbẹ́ òsì ara lélẹ̀ ẹ ti wá di bí orí rẹ̀ mú ẹ sì kọjú rẹ̀ sáré kébìlà ẹ rí pẹ́sẹ̀ ló ara ẹran ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbé ẹran yẹn ẹ wàá sọ pé bisimilá Allahu akbar eléyìí tó túmọ̀ sí wípé ọ̀sẹ̀ dìgbà tí èèyàn méjì mẹ́ta ẹran nítorí pé anabi sallallahu alayhi wa sallam wọn ní fẹlẹ yuhidda ahadukum shafrata wal yurih dhabihata kẹni tó fẹ́ dún ẹran ó rí pọnpọn ọbẹ òun ó mú dáadáa ó sì fún ẹran tó fẹ́ dún nísìmí fún ẹran tó fẹ́ dún nísìmí nínú fúnfún nísìmí oní ẹnìkan má jẹ kí gbogbo ẹsẹ̀ rẹ̀ náà lè wá dé pa ẹfọn sinmi lọ́nà tó ti jẹ pé bẹ́ẹ̀ bá ti dùn tàbí báyìí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ jáde ní rọrùn lára ẹran yìí báyìí. أنس بن مالك رضي الله عنه الصيف ضحى النبي صلى الله عليه وآله وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده سمى وكبر ووضع رجله على سفاحهما متفق عليه قال النبي صلى الله عليه وسلم أبو مجر النبي قافن لياو أملحين وجابوا فنفن tó ṣe é pé dúdúdúdúdú la funfun wọn láàrin wọ́n sì ṣàlàyé ibi tó ti là á láàrin ẹnu ojú imú etí àtẹsẹ̀ Al-Qur'anayn àwọn abìhó lórí méjì sarasara dabahahuma abiyade ọwọ́ rẹ̀ alápọ̀nlé ló fi pa méjèèjì wa samma wa kabba Ànábì ní bismillah wallahu akbar bismillah wallahu akbar níta àwùjọ àbáfẹ́ nù torí rẹ̀ tí mùsùlùmí bá ti wí bẹ́ẹ̀ tó bá pẹ̀ràn ẹran ti di ntọ́tọ́ pípa jẹ bisimilá wàlúwàhù akbar wàá wí jáde kéésì pé mo wí láwìí inú mo màánú ọba màánú àní jẹ ó ìgbà tó ọba tó wí ó wí bisimilá wàlúwàhù akbar tọ tó bá wí jẹ́jẹ́ àbọ̀ gbọ́n ó ṣe déédéé àmọ́ pé wí ahọ́n mì ètè mì ìgbà náà làá máa sọ pé èèyàn sọ̀rọ̀ àmọ́ ẹ wá kọ bisimilá wàlúwàhù sáró bákan náà ẹ ti wí bisimilahi allahu akbar sínú kẹsẹ̀tì ẹ wá gbé kẹsẹ̀tì yẹn sí ẹgbẹ́ sí nígbà tá à ń dúró ẹran òun á ń pariwo pé bisimilahi allahu akbar bisimilahi allahu akbar torí pé ẹran tẹ́tẹ́ dúpọ̀ bisimilahi allahu akbar bisimilahi allahu akbar ẹ wá ní kẹsẹ̀tì tí báyìí wíyà àní jẹ́ ìwọ tó kẹsẹ̀tì kọ́ ló dúnra ìwọ tó dúnra náà sọ bisimilahi allahu akbar pẹ̀lú ìjẹba wọn. tọ́ba wọn alẹ́ ni tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbẹ́lẹ́sìn jù tó ń náà bá fi lè sọ pé bísímìlá Allahu akbar àjàrà tó ń náà bá fi tó bá máa mi àmọ́ láì sọ bẹ́ẹ̀ àní jẹ o torí tí mùsùlùmí gan ọba sọ bẹ́ẹ̀ àní jẹ ká tó wá pẹ́ ní tí èsì mùsùlùmí wàá gbé ẹsẹ̀ rẹ wọn ni wọ́n wá bá àrídìlọ́fù ọ̀rẹ́dẹ́ sífẹ́ àhìhìmá anábì sallallahu alaihi ń gbé ẹsẹ̀ àti muslim na gbé àdéhùn yìí jáde téèyàn bá du ẹran téèyàn bá ní ẹran tó fẹ pa fún léyà àbẹ ẹran tó fẹ pa fún yẹ ẹ ẹran yín fúnra ara yín o ẹ̀yin ló yẹ ara yín bá ẹran dún kan rí tọ ẹ wà síbi tí bá ti ń dùn nígbà tí tọ ẹ wà wà ń nígbà tí dùn ẹ alákọ̀tà tí ń bá yín pọn ẹran ẹ gbọ́dọ̀ fún ní nǹkan nínú ẹran léya yín gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ ni kò gbọ́dọ̀ wá jẹ́ pé nínú ẹran lé lọ́wọ́ gẹ́gẹ́ bí owó wa láwùjọ àwùjọ yorùbá generally àwọn tí wọn nígbà tí wọn bá bá wọn dúnra lọ́jọ́ àwọn kan wà tí wọn kọ́ kápá wọn bá wọn dúnra wọn ní gbogbo ẹni tó bá ti bá ọrùn ṣe jẹ́ tiẹ̀ o ní kankan nínú ẹran yìí báyìí tó bá yẹ kó wosẹ́ rẹ lọ fẹ́ gbà wọ́n san wosẹ́ rẹ fún ọ ẹ̀yin náà wá rí kókó gbé odidi ọrùn ẹran kọ́ máa gbé lọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ ẹni tó bá yín ṣiṣẹ́ kíkanran àbótí ẹ̀ bá yín pa ẹran kò ní kankan sẹ́ẹ̀fún nínú ẹran yìí báyìí tó bá fẹ́ gbowó sẹ́ẹ̀ sanwó sẹ́fún tó bá wá wù yín láti bùn ní kankan nínú ẹran yín ẹ lè bùn àmọ́ kò ní jẹ́ kó wù sẹ́ẹ̀ rẹ̀ ilé yìí pàtàkì púpọ̀ tọ́ ní ìgbà tá a fẹ́ du ẹran yìí báyìí ó jẹ́ pé a fẹ́ du ẹran ìwọ lọ fẹ́ du nǹkan rẹ̀ àti sọpọ́ sọ pé bisimilahi wàlláhu akbar allahumma taqabbal minni allahumma hada anni wa an ahli bayti tó bá jẹ́ pé ìwọ kọ́ lọ fẹ́ du fúnra ara rẹ̀ torí kò lè dá du ẹlòmíì lọ fẹ́ bọ́ du yóò mọ̀ sọ pé ẹran léyà tiẹ̀ ni àti tàwọn ará ilé rẹ̀ kò ní sọ pé ẹran léyà tèmi ni àti tàwọn ará ilé yìí torí tó bá sọ bẹ́ẹ̀ ẹran ti di tẹlómìnì oṣù tọ́ wáyé o ǹjọ́bìnrin náà lè dẹ́ran dún bẹ́ẹ̀ ni mànà obìnrin lè dẹ́ran dún lóbìnrin náà bá lẹ́ran tọ́ra fún léyà òun náà lè dá nǹkan rẹ̀ dùn bisimilahi allahu akbar yóò dùn bò rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe tiẹ̀ sí yàtọ̀ láàrin ọkùnrin ìgbà wo láwọn àmọ̀ ti ẹran yìí wọ́n ẹran tí à ń dúnbù yàn a gé ibi gògóńgò rẹ dáadáa ká sọ́run rẹ méjèèjì a gé bẹ́ẹ̀ ni ibi egboro eléyìí tó ṣe pé oúnjẹ àti atẹ́gùn máa ń gbà èyí tó ń ń gbà èyí tó atẹ́gùn ń gbà níbi ọrùn gé dáadáa sábà ti gé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí dáadáa àti pa ẹran nù ibi egboro ti ń gbé àti egboro tí ń gbé atẹ́gùn tọ́wà tába ti gé gbogbo ẹ̀ tágé dáadáa eléyìí ó túmọ̀ sí wípé àti pa ẹran tẹ́jẹ̀ sí dà àti pa ẹran nìyẹn o eléyìí jẹ́ bí wọ́n ti ṣe máa ń pa ẹran nínú òfin ṣòríà tọ́ tí a bá fẹ́ pa ẹran fún léyà gẹ́gẹ́ bá ti ṣe sọ̀láyé ṣáájú hadithi al ibn Azib radiyallahu anhu eléyìí tá a ṣàlàyé rẹ̀ lérè fèé ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn anabi sallallahu alayhi sọ pé arba'atun láàyè jìzí na fi ọ̀bọ̀áhì ẹran oríṣi mẹ́rin wà tí ọ̀tọ̀ tí ọ̀ wọlé ya alàwòrán olùbẹ́yìí nù àwòrán ha ẹran olójú kan tó yẹ kó hàn kó lójú kan ni báwo láti mọ̀ kó lójú kan lẹ́ran báwo láti mọ̀ kó lójú kan lẹ́ran wọ́n nígbà tí a bá gbóúnjẹ sí níwájú ẹ kíyèsí wípé agbọn abi tí ojú ti ń ṣiṣẹ́ wà nìkan ni ọ̀ máa ti jẹ agbọn abi tójú ti fọ́ kò ní lè fi jẹ torí kò ní mọ̀ pé nǹkan wà ń bẹ̀ torí ẹ ẹran olójú kan tó sì hàn pé olójú kan ni a gbọ́dọ̀ fi paléyà nígbà tí ẹ̀rọ fẹ́ rẹran ẹ ṣàkíyèsí ẹyinjú rẹ méjèèjì omi ẹyinjú rẹ ti dà eléyìí tó fi hàn pé ọ̀dájú kó ju eléyìí gbádùn omi ẹyinjú rẹ yọ ọ̀tá ni bí ẹyin ó súnmọ́ kọjá pé ẹyinjú yọ ọ̀gbádùn wàlùmọ̀rì ìbátúrú bẹ́ẹ̀ yìí ni ọmọ ọ̀rọ̀ hàn àti ẹran tí ń sàárẹ̀ tó ń hàn yìí pé ẹran yìí ń sàárẹ̀ nítorí pé tẹ́ran máa ń sàárẹ̀ yọ́ọ́ máa ṣe sì yọ́ọ́ máa ṣe bọ́ọ̀ ara rẹ̀ ò ní yá gágá bí àwọn ẹran yòókù lágbàá bíi àwọn ẹni tó ṣe é pé wọ́n ń ṣe veterinary doctors àwọn lè làjà nípa pé sẹ́ràn yìí gbádùn àbí ọ̀gbádùn sẹ́ràn yìí ń sàárẹ̀ àbí ọ̀sàárẹ̀ torí àgbà pípé tá à ń máa ń ṣe méjì nípa pé sọ gbádùn àbí ọ̀gbádùn ká pé albaytari ìyẹn veterinary doctor ká pé irú wọn kí bá wa wò ó. wal arja'ul bayyinu bal'uha àti ẹran tó ṣe pé arọ ni o dídí arọ rẹ̀ hàn báwo láti mọ̀ pààrọ̀ lẹ́ran oní àdìgbò tá a bá lé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ á rí i pé yóò sọ̀rọ̀ kó tó lé wọn bá nítorí pé yóò máa sáré yóò máa tiro yóò máa sáré yóò máa tiro yàtọ̀ sáwọn ètò ṣe pé nǹkan kan ṣẹ̀ṣẹ̀ tiwọn tó èyí tó bá ti di àrọ̀ yìí ọ̀wọ́lé yà wọ́ ẹnìkan ń de bẹ́ẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀rẹ̀ la fẹ́ jẹ ìwọ lọ́ọ̀mà ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré tó bá fẹ́ ẹran la fẹ́ jẹ ọmọ iye tó ń rẹ ẹran léyà ni tó bá pọ̀ fẹ́ tà ìlú lọ́ọ̀tà sí ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìí báyìí bákan náà anabi ni wàlkẹsí rọtulẹtì lẹtọǹkàyí àti ẹran tó ti gbẹ hàn gógó tó ṣe kókò sí mọdùnmọdùn kan nínú igun rẹ̀ bó láti máa bẹ ẹran ti gbẹ wọn ó ti gbẹ hàn gógó lọ́nà tó ṣe pé gbogbo igun ẹ fún àyà rẹ̀ là ń rí níta yìí báyìí ó ti gbẹ torítorí ọgbẹ tìrùtìrù òyìnbó ẹran bá ọgbọlé yà ó so àwọn nǹkan mẹ́rin yóò ṣàkíyèsí wọn alimami Abu Dawud àti Nasa'i ló gbé àdìsí jáde. tọ́ téèyàn bá wá pa ẹran léyà àbí ẹran pa ẹran hajj àbómi nínú àwọn ẹran eléyìí tó ṣe pé àwọn ń pa láti fi jọ́sìn fọlọ́ gẹ́gẹ́ bíi al-aqiqa èèyàn wá mọ̀ pé ẹran tó ń pa yìí àárẹ̀ ń ṣe àyàfi lẹ́yìn ìgbà tó pa tán lọ́ hàn sí pé ẹran yìí tó bá hàn ọ lẹ́yìn ìgbà tó ẹran tó ó sì ti ẹran yẹn kò lè ṣeé ṣe tọ́ ajẹ́ pé òtí ìrẹ́ran pa fún hajj òtí ìpẹran fún léyà òtí ìpẹran fún àpékọ oní láti rà míì láti fi dì nítorí pé ẹran tá a fẹ́ fi ṣẹ̀sìn fọlọ̀ ọ gbọ́dọ̀ dé ìtọ́gbádùn nǹkan jákujàku rádaràdà rédèrèdè kọ́ ni wọ́n máa fi ṣẹ̀sìn fọlọ̀ ntọ́ dáadáadáadáa ni làá máa fi ṣẹ̀sìn fọlọ̀ lan tanalul khayra lan tanalul birra hatta tunfiqu mimma ní ẹ̀ lè rí dáadáa o. لن تنالوا البر اي لريدا دا غالو حتى تنفقوا مما تحبون تتتي في مانا من انتينا نفسي انت نفسي اما انتنا نوري اي نوري دا دا غالو دولون باوا ولاني ولا تتيمموا الخبيث منه تنفقون ولستم باخذيه الا ان تغمضوا فيه ẹ gbọ́dọ̀ jẹ́ ọjẹ́ pé ètò ọ̀dà ètò tó rí rádaràda tó rí rádaràda nínú owó yín lẹ́mọ̀ amúlẹ́mọ̀ ẹ̀pẹ́ ńná sójú ọ̀nà ọlọ́run ṣẹlẹ̀ yìí náà lè gbàrú ẹ̀ àfi tí wọ́n bá gbé pamọ́ sí i tó eléyìí jẹba tọ́ tó bá jẹ́ pé ẹran eléyìí tá a rí tá a fẹ́ rà fún léyà àbí tá a fẹ́ rà fún àfẹ́pà àbí tá a fẹ́ rà fún hádì àgbà pé ìdí ẹran yìí wọ́n ti gé dànù ìdí rẹ̀ wọ́n ti gé dànù àbí apá kan nínú ìdí rẹ̀ wọ́n ti gé dànù àbí ẹran yìí rà fún mi nù màálù ni wọn ti gé apá kan nínú kí ẹ̀yìn rẹ̀ dànù àbí ẹran yìí afọ́jú ni gbogbo ojú ló ti fọ́ àbí ẹran yìí báyìí wọ́n ti ẹ̀ ti kan ẹsẹ̀ kan ti gé ti gé dànù tó ààbọ̀ lẹ́sẹ̀ sẹ́kù gbogbo eléyìí kò tọ́ka fi pa léyà kò tọ́ka fi pa kò sì tọ́ka fi pa àpépà kò tọ́ torí ẹ ẹ ṣàkíyèsí ẹ ti pé ẹran jákujáku ilẹ̀ yẹn ti pé ìwú ìró rẹ̀ arípọ̀ kan dànù tòye tí ìró rẹ̀ kan dànù tó ti jẹ́ pé tó ti kan nínú rẹ̀ pọ̀ àní pa fún léyà àní pa fún hadi àní pa fún àkíkà bẹ́ẹ̀ ni etí ìró rẹ̀ tó àbí etí ti rẹ̀ tó ti gé dànù nígekúge èyí tó kú ní ìsìnkú tó dàkà nínú mẹ́ta mọ́ tó eléyìí bá a fún àkíkà àbí hadi àbí iléyà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ọlọ́run ọba wa fọ́ràn wa lọ́wọ́ ohun tá a máa fi ṣẹ̀sìn kọ́lọ́wọ́n bá kó jẹ́ kágbára wọn máa kà tá a bá sì ṣe ọlọ́wọ́n bá kó ṣe àwọn ẹ̀sìn wa látẹ̀wọ́gbà wọ́n má sì kọ́ ti sì wá lọ́wọ́ ọdún léyà náà ti ń bọ̀ ọlọ́wọ́n bá kó jẹ́ kó bá wa láyé kó bá wa láyé ọlọ́wọ́n bá kó ṣe nírọ̀rùn fún wa láti ṣe àwọn nǹkan tí ọjọ́ ojúṣe mùsùlùmí nínú rẹ̀ ọlọ́wọ́n bá kó kí ọmọ òun náà lẹ́ran tá a máa pa fún pàbí mà sunna ni anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó tí èèyàn bá bímọ ọmọ yìí bá jọkùn ọmọ yìí bá jọbìnrin sunna anabi sallallahu alayhi wa sallam ó fi hàn pé àpà ẹran àpékọ̀ fún ọmọ tàbí àpà ẹran àpékọ̀ fún ọmọ tàbí tó bá ti kọkùnrin la bá bí àgbò méjì la pa fún tó bá ti kóbìnrin la bí àgbò ẹyọ kan la pa fún àgbò méjì fọkùnrin àgbò kan fóbìnrin ọjọ́ keje ni láti máa pa àgbò yìí báyìí ọjọ́ keje ni láti pa àgbò yìí báyìí ọjọ́ keje yìí báyìí òun náà ni pé bá a bá bímọ lónìí ọjọ́ jùmọ̀ àsìkò tá a sì bímọ yìí sí oòrùn tí ì sì ń bẹ ńlá bímọ àbí lọ́sàn di wọ̀ ajẹ́ pé lónìí ọjọ́ àti àbí òní ọjọ́ kìíní ọ̀lọ́ ọjọ́ kejì ìjọ márùn ọjọ́ ìjọ karùn ìjọ kẹfà ọjọ́ ìjọ kẹfà ìjọ keje yọ wá di lọ́jọ́ alhamis yẹn nípa bíi manjima alhamis ìníjọ keje rè ó pè nígbà tó ṣe pé ńgbà tá a bí nǹkan oòrùn tí wọ̀ bákan náà tá a bá wá bímọ ní ọjọ́ sept lọ́jọ́ sátidé oòrùn oṣù tí wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ sí mọ̀ pé ọjọ́ jùmọ̀ iná lọ́jọ́ keje ó pè bàbá bímọ ní ọjọ́ alahad ọjọ́ sunday òòrùn òsì tí wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ mọ̀ pé accept ìníjọ́ kejì ó pè ọjọ́ sátidé bàbá bímọ ní ọmọ lẹ́yìn ọjọ́ monday wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ mọ̀ pé jọ kejì ó pè ọjọ́ sunday bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sírò rẹ̀ keje ni sẹ̀rí kò sí wọn kà kúnjọ àkíkà tẹ́lẹ̀ bí ma ní alhamis wọn lọ dá làmísì tẹ́lẹ̀ bí ma ní làrúbá wọn lọ di làrúbá tẹ́lẹ̀ bí ma ní tàlátà wọn lọ di tàlátà ó fi wá ṣe bẹ́ẹ̀ ó kú lẹ́sìn ọ̀dàṣà ó kú lẹ́sìn ọ̀dàṣà mọ́ wọn lọ́wọ́ ìjọ keje sí ni sẹ̀rí àwa sọ ìjọ keje ẹ lọ wo gbogbo tíra hadith ẹ lọ wo gbogbo tíra fiqh ìjọ keje náà ni gbogbo wọn ni wọn lọgun tantan tán sáwọn èèyàn létí torí rẹ̀ kásákèsù bófin ọlọ́run bá ti ṣe wá látẹ̀lé àyè fi òfin ọlọ́run ọba alẹ̀ ká fi há para ká máa wá jẹ́pà gùnlé ìfẹ́ inú wa ká wá tara bẹ́ẹ̀ kárí ọ̀nà ọlọ́run. wáyé o jọ̀mọ́ ẹnì kí mọ̀sálà yìí tá a bá bímọ ṣáájú kó tó di kóòrùn wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kóòrùn bá ti wọ̀ ńkọ́ òórùn ti wọ̀ lónìí ọjọ́ jùmọ̀ kó tó di pé ọmọ wáyé àsìkò magrib ìlà ọmọ wáyé irú ọmọ tẹ́ bí lẹ́yìn ìgbà tó òórùn wọ̀ ẹ̀ ní ka òní ẹ̀ ní ka òní nínú ọjọ́ méjèèjì àjẹpọ̀ ọmọ tá a bá bí wọ ìgbà tó rùn o níjẹ́ ọlọ́jọ́ kejì ó pè àjẹpọ̀ òdìjọ́ jùmọ̀ àti ń bọ̀ torí pé ka òní ni wọ́n ní ká kà késo bákan náà tó bá ṣe tàlátà òórùn ti wọ alẹ tàlátà aago alẹ tàlátà la bí ma kejì ó pè ó tún tàlátà ti ń wọn náà wò láàrin pa tó àti àbí ìgbà tó ọjọ́ keje yìí bá pé ìgbà náà ńlá pẹ̀ràn àkíkà tọ́lọ́wọ́n bá bá ní kí á bímọ ọmọ ń bẹ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ọmọ wa sẹláìsì kó tó di kó péjọ méjì tí ọmọ ọba ti péjọ méjì àní pẹ̀ràn àkíkà rẹ̀ alimami nawawi rahimahullah wọn ní tá a bá bímọ tó bá kú kọjọ méjì ó tó pé ọmọ yìí ọjẹ wa lórúkọ á sọ lórúkọ á sọ lórúkọ torí pé tí ọmọ tó bá tiẹ̀ jábọ́ kó tó di pa bíi lẹ́yìn oṣù kẹrin tí dídá rẹ̀ ti pé kó tó di kọjá bọ́ irú ọmọ báyìí ó tún jẹ wá lórúkọ ó jẹ wá lórúkọ kátó wá pé ìtúntẹ̀ tí wá wáyé oṣù dọ́kìnrin kejì kẹta kó tó di kọ́ padà ó jẹ wá lórúkọ àmì èyí tí ó bá ti péjọ méje kò jẹ wá ní ẹran àkíkà kò jẹ wá ní ká pa ẹran fún èyí tí ó bá kú kó tó péjọ keje ó wá lórúkọ tó bá péjọ méje ó wá ní ẹran àkíkà kò péjọ keje tó fi kú kò jẹ wá ní ẹran àkíkà eléyìí jẹba wọn ní tí ọmọ bá wá a lára àyà rẹ̀ àwọn àdàmà ó sì ti jábọ́ lẹ́yìn bíi káàkó oṣù karùnún lọ jábọ́ àbóṣù kẹfà gán àdàmà sọkùnrin ní àbóbìnrin àdàmà nítorí pé ńgbà tí ó jábọ́ ó jábọ́ jálajàlá ni àdàmà bọkùnrin àbóbìnrin usama bíi ẹ eh, hamza talha muawiya ṣùgbọ́n àwọn orúkọ yẹn láṣọ àmọ́bọ́kùnrin àmọ́bọ́bìnrin ah, ah ṣẹ̀rí àyídá pọ̀ ṣẹ̀rí àyídá púpọ̀ ẹni tó sì kó sínú pọ̀ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀mà nípa rẹ̀ iná lọ́fà ni wọ́n fi ń kórìíra rẹ̀ subhanallah ọmọ tó ṣe é pé ó péjọ méje láyé àpẹẹrẹ àpẹkọ ìjọ méje àṣìṣe mà bá sì máa kà eléyìí tí ó bùkátà ká máa bẹ́ wulẹ̀ ká máa jà ká máa múra wa lọ́tà àmọ́rú ẹ̀sìn tán lọ́ọ́ bá ó ìjọ méje wọn láwọn sọ ọmọ ló níbo wọn ti rí eléyìí níbo wọn ò ti rí níbo ni wọn ti rí gọ́mẹ̀jọ ẹ̀sìn wo lọ́lọ́ gbà àbí wọn mẹ̀sìn Islam wọn mọ nǹkan kan kọ ẹ̀sìn Islam wọn sì tún bẹ́ẹ̀ wulẹ̀ ọ̀n jà lórí irọ́ olódo tó bàbá mi wá sọ ọmọ dọ̀tá nítorí pé ọmọ sọ ìpéjọ keje ni wọn ní ká sọ ká ṣe àpékọ bàbá sọ pé rárá jọkẹjọ ni wọn bá sì gbà bẹ́ẹ̀ ọ gbé pè á ah! Ọlọ́run o látàrí àìmọ̀kan àti fẹ́ẹ́nu èèyàn sì máa ṣépè fọ́ máa rẹ̀ a'udhu billahi minash shaitani rajim àwọn bàbá bàbá tí ò ní wá fìdánilẹ́kọ̀ọ́ kò sí ń tọ́ka wọn wọn ni ńgbà tẹ́ ìkúkú mọ̀ nǹkan kan pa náà ẹ rí i pé ńgbà bá lò báṣubàṣu náà gbogbo ẹ̀ ń tọrọ bá wá dà rú tán tí ò lójútùú máa wá máa wá apá kankan àmọ́ ní àṣẹ kínní kan ní ńgbà tẹ́ ẹ mà ẹ̀yin ṣe wábi èèlò láti wá jókòó ìdánilẹ́kọ̀ọ́ láàrin magreth sí ìṣáì èèlò lọ́nà tí ó fi wá tí ò tó nǹkan ọmọ akọ nígbà tí gbogbo ọlọ́mọ ń ṣàdúrà fọ́mọ tiẹ̀ ìwọ́ wa máa ṣépè fún tiẹ̀ sọ pé jọ́tọ́ ní kálukú bá ń dún lórí ọmọ tiẹ̀ ìbànújẹ́ báwọ̀ nìyẹn ìbànújẹ́ bọ́ nìyẹn lórí ìdẹ́lẹ́ ìbá ọjọ́ keje ìníṣẹ̀rí àṣọ so lágbọ́n bí nǹkan kan bẹ tó jẹ́ pé bóyá ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dàrú máwọn èèyàn lójú nípa ìjọ méje ìjọ mẹ́jọ yẹn torí pé tíra tí wọ́n ń kà tíra àwọn màlìkíyà ni láwùjọ wa. àwọn malikiya nínú tíra wọn àwọn sọ fún wa pé bó láti kájọ kejì wọn ni gbogbo ọmọ tá a bá bí kálífàjárì ó tó yọ á ka ọjọ́ yẹn kúnjọ́ àkọ́kọ́ ṣùgbọ́n gbogbo ọmọ tá a bá bí lẹ́yìn ìgbà tí àlùfájàrí bá ti yọ àní ka ọjọ́ yẹn tòbí màlìkíyà ti ṣe sọ̀rọ̀ wọ́n ní tí a bá bí ma tí àlùfájàrí ó tó yọ á ka ọjọ́ yẹn kúnjọ́ àkọ́kọ́ gẹ́gẹ́ bí káyipé òní ọjọ́ jùmọ̀ àlùfájàrí yọ lónìí ní aago márùn ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọmọ tá a wá bí abilago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá láàárọ̀ ọjọ́ jumá yìí alifájàrí ò tí ì yọ ó kù sẹ́jú márùn-ún tí alifájàrí ò fi yọ ńlá bímà lọ́dọ̀ àwọn màlìkí àánú tíra wọn wọn láka òní kúnjọ àkọ́kọ́ ajẹ́ pé lọ́dọ̀ tiwọn náà ìjọ oníjọ́ kejì ó pè ìjọ àlàmísì ìjọ àlàmísì níjọ́ kejì náà ó pè nítorí pé a ti bí kálífàjàrí ó tó yọ àwọn wá sọ pé gbogbo ọmọ tí a bá bí lẹ́yìn ìgbà tálífàjàrí bá ti yọ àní ka òní kúnjọ àkọ́kọ́ nínú ọjọ́ méje yẹn bí kọjá pé aago márùn kọjá ogún ìṣẹ́jú lọ́mọ jáde aago márùn kọjá ogún ìṣẹ́jú eléyìí tó túmọ̀ sí pé àlùfájàrí ti yọ ti tó ìṣẹ́jú márùn kọ́ mo tó jáde àní kà ò ní kún ọjọ́ kan nínú àwọn ọjọ́ méjèèjì yẹn àjẹ́ yìí pé ọjọ́ júmọ̀ àti ń bọ̀ níjọ́ kejì ó pè àwọn wá sọ pé tá a bá bi lásìkò tí àlùfájàrí ń yọ gangan kọ́ aago márùn kọjá kọ́tà yìí lọ́mọ jáde gangan wọ́n tún láàní kà ṣùgbọ́n bóyá gbogbo eléyìí lọ́ọ́ dàrú márùn yàn lóṣù bóun láti àmọ́ ká tún ẹ̀dá kan ẹja fi jọ́kẹjọ ní ká máa fi gbogbo ẹ̀ síta lọ́wọ́ aráyè gbogbo eléyìí àlùfájàrí ti yọ kò tí ì yọ ṣùgbọ́n ìta wí ipá máa ṣàkíyèsí òun náà ni pé sóòrùn ti wà bí ó ti wọ̀ òòrùn ti wà bí ó ti wọ̀ yẹn òun lọ pàtàkì jù òun ló ṣe dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà lọ̀rọ̀ tí imaamu shafi'i rahimahullahu sọ torí pọ́jọ́ wọn ní kàkà á sì mọ pọ́jọ́ ń bẹ lópin ìgbà tóòrùn ọ̀bá ti wọ̀ ọjọ́ ń bẹ lópin ìgbà tóòrùn ọ̀bá ti wọ̀ tóòrùn bá ti wọ̀ ọjọ́ ti lọ òru ti dẹ̀rẹ̀ alhamdulilayi rabil alamin adúgbò fún ọlọ́run ọ̀ndàkùnmá san olùmọ̀ wa ní ẹ̀sùn lórí jáde wọn pẹ̀lú ìdáda ọ̀rọ̀ láti ń gbọ̀n gẹ́gẹ́ bí ẹ ṣe wa nípa pípẹ́ràn àkíkọ́ ní ọjọ́ kejì afẹ́ bẹ̀rẹ̀ pé tọ́lọ̀ bá fún wa láǹfààní láti rówó pa ní ọjọ́ keje sígbà láàyè wà láti pa láwọn ìgbàmí àti ìdánwò. òfin ọlọ́run bá sọ pé gẹ́gẹ́ bó ti wá lọ́dọ̀ ìyá aláwa Aisha radiyallahu anha ẹni tí ò bá ti rówó pa níjọ́ keje ó lè pa níjọ́ kẹńlá ẹni tí ò bá rówó pa níjọ́ kẹrìnlá ó lè pa níjọ́ kọkànlélógún tẹ́ ẹ̀ bá ti wá rówó pa níjọ́ kọkànlélógún gbogbo alhamdulilayi ọ̀rọ̀ ni a dọn ẹ̀yin baba bawande àtẹ̀yin mọmọ wa ọ̀rọ̀ àti bọtà wọn wa ti bá a ọjọ́ keje ló wà kò síbi tí a ti lè rí ọjọ́ kẹjọ nu tíra àwọn tó bá jẹ pé tòun bá ń fi rìnlẹ̀ fún wa ẹ̀gbá pé kán mẹ́rin rẹ̀ wá kọ̀ lajà lọ kán fi hàn bí tó bá wà àmọ́ kò sábúrú lọ́dọ̀ ẹni ọba sọ pé jọ kẹjọ bí o sàwá tó jẹ pé a ní nǹkan tiwa tá a fẹ́ sí ẹ̀sìn Islam a ti sọ síwájú pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó lófin tó nílànà ni báwo ni wọ́n ṣe é ṣe báwo ni wọ́n ṣe é tọ́ torí ẹ̀ tí wọ́n bá lọ ṣe mistake láti mọ̀tọ̀ ìlànà yẹn kọ́mọ́jẹ́ pé tó ọ̀rọ̀ islam rẹ̀ ilé ayé òfìsèré nù kọ́nà bọ́sà nù wa ọ̀rọ̀ láti gbọ́lẹ̀ náà wọ́n dùnmọ́ wa ọ̀rọ̀ wọn sì ń bá wa sọ wáyé pé kọ̀nà wa náírà kan kọ̀nà wa ṣíṣì kọ́kẹ́ wa bá wa lé ọ̀rùn káwa ló sì mọ ìgbà ká mọ rí múlò ibi tá àǹfààní wà nù kọ́nà jẹ́ kí gbogbo tá a bá ń gbọ́ kọ́nà jésù wa láǹfààní láyé àti